DJ Max, the king of DJs. Alabari Port Mixtape. Ayọ̀ ọmọ Fáyọ̀ṣe wọ́n ní kó o mọ̀ ṣe o sì ṣe o ṣetán o wá fẹ́ forí gbèpè torí pé ìwọ ti gbàgbé pé pátápátá lélu ń daṣọ borí àbùtán lòrìṣà ń bòdì ìgbín ẹni ẹlẹ́ni ní róṣọ́ pàdé àṣàwélé ẹni ẹlẹ́ni ní rópàkà láṣọ inú òní bí baálé ilé kó atari apènà ló òní bínú kó kogójì ọkà bàbà ẹnìkan òní bínú títí kó kọgọ́ta ọkà àwàṣẹ àrídó. ìlíwà ìlíwà nù lójọba wa o lè kó àkété àrẹ̀mú wílì wá wílì wá ọba tuntun. Alabari Mixtape. Inspector General o. Ah, oh, oh, yeah. Alabari Mixtape. Barrister lọ́yà Babatunde mo fi ìyá ẹ o. Olúmọ̀ olùyẹ. Disciplinarian kábíyèsí, bàálà lu Èkó síkírù àyíǹde nǹkan ọba rẹ̀ mú bílí wá rìníwánu lójọba tuntun. DJ Max, the king of DJs. a ti ń jọba àlè kó lọ́jọ́ tó pẹ́. àmàmà ti ń jọba àlè kó lọ́jọ́ tó pẹ́ o tòṣù ọ̀la lérí ìlì ìwànú yìí pélékè tààkì olùyíjẹ àtọ o. solówó tọ̀lọ́ ọ̀la ìlú èkó tàgbà tọmọdé ìlú èkó ń bí lọ́kùnrin yìí lóbìnrin ìlú èkó ọba ti joyè gbogbo wa lórí gbogbo ẹbí ọba àti ilé ọba àtàwọn oní fìlà funfun ìdẹ́jọ́ pátápátá honorary chiefs bámúbámú o pẹ̀lú mẹ́kúnnù ìlú èkó gbogbo wa fọwọ́sowọ́pọ̀ àròyìn pé tẹ́lẹ̀ ní tó yẹ lóòyè kó jọba. go brighton ìbọn sísá wẹsẹ o gáúsísà mọ́ni ló gbèrè everybody dem mú jọ. alábí from brighton ìbọn sísá wẹsẹ o gáúsísà Got some money, look dem mú jọ ẹ̀rù jọ lọ́wọ́. látàyè ti pẹ́ ti pẹ́ o àlàbí ají bọ́lá o wọn ò ní gbàgbọ́ nínú wa o àmọ́ ní sẹ́yìn o òrìwà náà ń jó sí o ọ̀rọ̀ wa náà ń sọ ọ́. Alabi from Brighton in Paris. Sáwé ṣe o káfíńsà mọ́nì ló wẹ̀ ní everybody dem mú jọ. Alabi from Brighton in Paris. Sáwé ṣe o káfíńsà mọ́nì ló wẹ̀ ní everybody dem mú jọ. Bíníwá important age tí Pasuma ti ń pèdè o. Grasso grace no cap no loose no draw straight winning always káfíńsà mọ́nì ló wẹ̀ ní everybody dem mú jọ. five dull moments. Hundred percent happiness. No way for moon swing. My and love can't get old. o. Spice máa bá ń pèlè Eh, sorrow moment only ò lè ráyè wá. Alábí proprietor ìbá àti sáńsẹ̀. padà káàlẹ̀ tó lẹ̀. DJ Max àní bí gbẹ̀mí lọ lówùrọ̀ tó ń sunkún ìgbẹ̀mí á sì tún padà káàlẹ̀ tó lẹ̀. ẹsẹ̀ kiri ayé lọ sọ́run pọ̀ ṣó lè dá bẹ̀dá ṣe ń lọ sọ́run mà náà wá sáyé. àlẹ́ sẹ̀kiri ayé lọ sọ́run pọ̀ ṣó lè dá bẹ̀dá ṣe ń lọ sọ́run mà náà wá sáyé lẹ́yìn tó ń láti rò ó ń darí. tọ́ba bọ́ ọkùnrin padà wálé bá tún àbí nínú ẹ̀ tó láti rò ó ń darí o. tọ́ba bọ́ obìnrin padà wálé Yétúndé. Alabari Port mixtape. òun náà fi láyọ̀ tó ti kú nìkan tó ń parẹ́. ìrọ̀kọ́ ti kọ́ wá tún máa ṣàyè. náà fi láyọ̀ tó ti kú nìkan ló ń obìnrin ọkọ àlọ́ tí kò wá tún máa ṣàyè. DJ Max, the king of DJ. sí bí ìjáde. Kàmí báwo lè jáde, ó gbé kúra ní jáde. Ọ̀pọ̀ èlé mi lọ́wọ́, kí n fi ṣàgbára. Wọ́n mẹ́nìkan bá borí sọ mi, ẹyin tó borí sàpáta. Ó máa ń kọ̀ dànù, akọ̀dànù pátápátá. Ọlọ́run àdúrà tí mò ń gbà yìí, ọlọ́run jẹ́ kó ṣẹ. Àwọn àdúrà tí mò ń gbà yìí, ọlọ́run jẹ́ kó ṣẹ o. Bọ́lá wọn bá mi àlùfáà bá dúró. DJ Max. Àwọn bá mi Abdulrahman. Alábòrí port mixtape. Àwọn lálùbá mi àlùbáyẹ kìíní. Àlùbárà mú àfà pẹ̀lú bọ́lá ọ̀ṣọ́. Bọ́lá wọn bá mi lílábí mi àbẹ̀. bàbá mi wò mọ̀ bọ́lọ́jọ́ ló ojú yẹn lèmi wò wọn mọ̀ pọ́wọ́ ló wà. owó ju bàbá mi wò mọ̀ bọ́lọ́jọ́ ló ọwọ́ yẹn lèmi wò wọn mọ̀ kò ti dẹ́sẹ̀ lẹ̀. owó ju bàbá mi wò mọ̀ bọ́lọ́jọ́ ló ẹsẹ̀ yẹn lèmi wò tí kò ti dé. what what ti sọ̀rọ̀. what what ti sọ̀rọ̀.

jẹ́yẹ̀ mọ́ ilé o alákọ̀ọ́jì ọmọ láàníbà ọmọ gbó ńlá bàbọ̀jọ́ gbogbo ọmọ ṣàkìtì wọ̀nyí wọ̀nyí ọmọ lásán ọmọ báàrò. bàbá òṣùpá bàbá fix mi bàbá ṣẹ̀rí bàbá ìyàbọ̀ bàbá àdìjà mẹ́kù búra o. bó ṣe wolúwa ló ṣe ń ṣọlá bó ṣe wolúwa ló ṣe ń ṣeṣe o láàyè o ṣàwárí àwa tọ́bọ̀ lọ́hùn fẹ́ o bó ṣe wá wò kò ṣe fẹ́ ni tó ìbánisọ̀rẹ́ àìní ìpayàn jáwáyé máa ọ̀run èèyàn kan bẹ́ẹ̀ nílé ayé. kò sáwáyé máa ọ̀run àti mọ̀ lọ́dọ̀ a jáwáyé máa ọ̀run àwáyé máa ọ̀run àwáyé máa ọ̀run àwáyé máa ọ̀run èèyàn kan bẹ́ẹ̀ nílé ayé. kò sáwáyé máa ọ̀run àti mọ̀ lọ́dọ̀ torí pé agbọ́n máa kú kò mọ̀ sí nílé ayé. mo ṣàlàyé máa lọ fún àti mọ̀ dandan ṣáni kú. àti pé àtẹ̀mákù fèsì nínú onífá. mo ṣàlàyé máa lọ fún àti mọ̀ dandan ṣáni kú. àti pé àtẹ̀mákù fèsì nínú onífá. mo ṣàlàyé máa fún àti mọ̀ dandan ṣáni kú. ẹnìkan ló ṣe òògùn àìkú lọ́jọ́ ọjọ́. DJ Max. ẹ̀yin ọmọ ọlọ́ọ̀kà májọ a kú oríire tọba tuntun ọba bàtàmọ́ sí mú fúta o. iṣẹ́ tá láwọn bàbá ṣe kò sẹ́ni tó lè tú u ẹ má tún ṣe ọ̀hún kò ṣe é tu rárá. ẹ̀yin ọmọ ọlọ́run fàmájọ́ a kú oríire tọba tuntun ọba Gbàdámọ́sí mú fún tá a Peter! àlejò ṣàníṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ́la ìgbẹ́jọ́. kí ló ń bá lọkàn jẹ́ gan kí ló ṣe tayà rẹ̀ ń já ọ̀rẹ́ máa rorò kúrò àlejò ṣàníṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ́la ìgbẹ́jọ́. kí ló ń bá lọkàn jẹ́ gan kí ló ṣe tayà rẹ̀ ń já ọ̀rẹ́ máa rorò kúrò àlejò ṣàníṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ́la ìgbẹ́jọ́. kí ló ṣe tọkàn rẹ̀ le tòun rò pé lè dá ọ̀rẹ́ máa sọ̀rọ̀ ìtinú àlejò ṣàní ṣòro ṣòro dàbí àlejò tí ó lọ́la ìgbọ́jọ́. kí ló bá lọkàn jẹ́ gan kí ló ṣe tọ́yà rẹ̀ já ọ̀rẹ́ máa rorò kúrò àlejò ṣàní ìṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ́la ìgbọ́jọ́. DJ Max the king. kí ló ṣe tọkàn rẹ lé tòun ló kò lè dá ọ̀rẹ́ máa sọ̀rọ̀ ìtinú àlejò ṣàní ìṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ́la ìgbọ́jọ́ kí ló bẹ lọ́kàn jẹ́ gan kí ló ṣe kọyà rẹ̀ já ọ̀rẹ́ má rorò kúrò àlejò ṣàníṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ la mix. tó bá rò pé kò ní da tó wá ṣàárẹ̀ ọkàn tó bá da la ìsọ̀nkọ́ àlejò ṣàníṣòro tó bá lọ tọ̀ làbàdé tàbí ó máa gbádùn ọ̀la. kí ló bẹ lọ́kàn jẹ́ gan kí ló ṣe kọyà rẹ̀ já ọ̀rẹ́ má rorò kúrò àlejò ṣàníṣòro ìṣòro dàbí àlejò tí ó lọ la ìgbọ́jọ́. tó bá ń ro pé kò ní í da kò wá ṣáàrè tó bá dá la ìṣọ̀kọ́ àlejò ṣàlè ìṣòro tó bá lọ́tọ̀ làbàdé tàbí ó máa gbàdúrà nílá. bí ọba ẹlẹ́kọ̀ọ́ jẹ́gọ́ kí ló ṣe fẹ́ ààrẹ já ọ̀rẹ́ máa rọrùn kúrò àlejò ṣàlè ìṣòro dàbí àlejò tí ó lọ la ìgbọ́jọ́. ọ̀rọ̀ ìyà lórí ọmọ màṣẹ́ kókó gan-an rẹ̀ lọ́mọ ẹ̀ ó máa lágbára òbíje gbòjú mi ò rà lágbàrún mímọ́ o ọjọ́ ńlá lọ́jọ́ dádùjádù dágbére fàyè. ọ̀rọ̀ ìyá lórí ọmọ máa ṣe fọ́kọ́ gan ìmúlẹ̀ ìyá pẹ̀lú ọmọ ẹ̀ ó máa lágbára o. pàdé ó parọ́ ikú pọ̀ kí ó pẹ́ wá o ikú pàgbé ó parọ́ ikú pọ̀kì ó pẹ́ wọn o. ojú ó lè kú lè ṣé bí n bá kó fún o. ó bá lóun fẹ́ wẹ̀ bára dìsáínà fún o. ẹni tí mo fẹ́ràn ni ikú mú lọ láyé mi. Alabari port mixtape. ìjọ mi ò rí mi àdìgá dúró fún mi o. Alabari port mixtape. wàá yẹ kó jẹ gbàgbé ikú má kẹ́ni ẹ lọ́ọ́ kó dáa. DJ Max ìyá lórí ọmọ má ṣe kókó gan o pẹ̀lú ọmọ ẹ̀ ó mà lágbára ìrora lábàrò mímọ́ o lọ́jọ́ lánìjà ti dágbére fàyè. inú àwẹ̀ oṣù Ramadan lọ́jọ́ yẹn o tí wọ́n pè mí tó pé Pasuma mọ́kànlé o pé kì í ṣọkàn akin mo ní kán má ṣe dààmú jìnnà o. mo ti rí kojú ọpọmọ mi ó dìgbà o. mo bá mo sẹ́kùn mo tún dúpẹ́ fàlàwúrà o. pẹlẹyìn òṣìwájú oníwájú òkẹyìn o. ìfúnná kò lè dẹ́mi àdíjà padà ó sáyé o. ọ̀rọ̀ ìyá lórí ọmọ. àṣekọ̀ọ́kọ̀ kan o. ìmùlẹ̀ ẹ̀. bàrò thoughts ìjọba ó mọ bíi tí mò ń lọ àyídé. Alabari Port Estate. torí Elédùmarè tó ní nísàn. Alabari Port Estate. ó mọ bíi tí mò ń rè sàn ó àyídé. ó ti mọ̀nà tí mo wó ń dẹ̀ lọ́wọ́. torí Elédùmarè o òun la mọ̀ kókó sẹ́ o. ṣọwọ́ gẹ̀ǹgẹ̀ kó múra láti fi bàdíjọ́. ìlú bá ti dùn kó yà ṣọwọ́ gẹ̀ǹgẹ̀ kó múra láti fi bàdíjọ́. ẹ̀yin ọmọbìnrin àsìkò kẹ̀yà bọ́ sójú àgọ́ ọba òrìyà ìdẹ́sídẹ́. àsìkò ẹ̀yà bọ́ sójú àgọ́ ọba orin àyíǹde ti dé. eré eléyìí tó ṣojú mi kí n lè ròyìn bí délé. fàájì eléyìí tó ṣojú mi kí n lè ròyìn ìfọmọdé làwọn. jàre. àwọn èrò ń sọ fàyìndé èdè yẹn ò tí ò láti sọwọ́ gẹ́gẹ́. àkókò dùtẹ̀ lórí wa àkókò dùtẹ̀ lórí wa koríko tó bá ti jẹ kò ní gbèrí o ìyá ni yóò ya ń yín tó bá rò láròjò níwájú wa ìyá ò ní wá orí. mú sídìrú mẹ́ṣọ́lá ó máa dùn bó ṣe ń dùn. àìlá ọ̀dọ̀ bẹ́ńbẹ́ tí o bá jayé títí má ṣe gbàgbé igi jẹ́gẹ́dẹ́ ọmọ jogun ó sinmi à ń lè bọ̀ lẹ́yìn jagunlabi ńlára iwájú àlè àjì adérójú enílù àyíndé barista arìnbí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òdùn ara ní fi ń re. bá mi ṣètọ́jú orígádé orígádé rasake bàbá mọ́ríà àkókò ń dùn tẹ̀ wá àkókò ń dùn tẹ̀ wá koríko tó bá ti tẹ̀ kò ní pèrí o. àkókò dùtẹ̀ lórí wá àkókò dùtẹ̀ lórí wá koríko tó bá ti tẹ̀ kò ní pèrí o. ìyá ni ó ya dòńdó yín tó bá ro láròjù níwájú wa ìyẹn ò ní wá wí. DJ Max, the king of DJs. Alabari Port Mixtape ṣàngó lólùkọ́ ọ̀yà lóníjẹ́rẹ́ bọ́mọdé kan bàtà fèlèfèlè níwájú wa nílé orin márànjú àrọ̀ ìdá orin lé wọn lórí pépépé làwọn máa gbọ́n lójú àgbo pépépé làwọn máa gbọ́n lójú àgbo ẹni bá mojú ẹ̀ kó sọ fún ẹni bá mojú ẹ̀ kó sọ fún orin jorin lọ a kì í ṣẹgbẹ́ yín. gbogbo ẹ̀dá kan lè má tiraka mọ́lọ̀ olóṣò gbogbo ẹ̀dá kan lè má tiraka. ọlọ́run ló ń ṣohun gbogbo ẹ̀dá kan lè má tiraka ọlọ́run ló ń gbogbo ẹ̀dá kan lè má tiraka. DJ ah, Max, the king of DJ. Ah, ibi tó ní kò ṣe dé tó lórí ìṣú mi o. Tó ní mo jáwọ́ pé mo ní mú káàtà tèmi bàbá bá parí iṣẹ́ yẹn o. Alabari Port mixtape. a ah, ibi tán ní kàn ṣe dé o a òye ibi tán ní kàn ṣe dé tó ló ti sú mi o. DJ Max ó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi ni bàbá bá parí iṣẹ́ yẹn o. mo tún pẹ́ Kọ́fí Ṣáìdì Ṣáìdì Òṣùpá. Bí ọ̀rọ̀ màmá mi ni ọlá tó kún bọ̀ màmá mi. Tó sọ pé àṣẹ̀ṣẹ̀ wọn o, àṣẹ̀ṣẹ̀ wọn ológbò. Ló ń jẹ́ kí Sàníyà orí bó bá pẹ́ títí. Náà tó gbèkúté tó bá tásìkò àtiṣu. Ọmọ mi fura màlá o, mo jẹ́ lọ́mọ sọmọ tó yájú ọjọ́. DJ ah, Max the king of DJ. ọmọ sí mọ́nà débi òun rèyí o kọ́mọ ya lásèjù ọ̀sọ̀mọ tó yájú ọjọ́. èmi ìbá ṣe kókó tí wọ́n bá ṣe gbìn pàdé mọ́lẹ́bí rí kí tí ọlọ́run ọkọ̀ òfurufú àná ká sí wàá ṣe bàjẹ́ mọ́. ọjọ́ àbòkíra wa o kò sí bẹ́ẹ̀ nínú eégún. alabari pot mix. aláwọ̀ màlàkà ìṣọmọdé nínú aláré. àti pẹ́ nínú ẹ̀ ní kàlẹ́ndà aláfọwọ́yí. nineteen eighty three àbẹ̀rẹ̀ eré fújì wa. tipẹ́tipẹ́ la ti ń bàbọ̀ ìrìn àjò mi tó méwu dání. DJ Max, the king of DJs ebi ń bẹ níbẹ̀ níjọ́ ká lọ ká má jẹ rárá. ìyà ń bẹ níbẹ̀ níjọ́ ká lọ ká mọ̀ fò wálé. ọ̀nà yẹn jí púpọ̀ ìyẹn ló jẹ́ káwọn kan lórí lórí. ó jí púpọ̀ ìyẹn ló jẹ́ káwọn kan lórí. ikú ń bẹ níbẹ̀ àìmọye tó ti gbọ̀rún lọ. ikú ń bẹ níbẹ̀ o àìmọye tó ti gbọ̀rún lọ. o tó mẹ́mi dúró. Max, the king of DJs. This DJ is on fire, fire, fire, fire. Fire, baby. Níṣẹ́ náà ọmọ yín dé wá sí ìwòsàn fún wọn. Wọ́n tún nà wọ́n kó lè. Àwa ṣáàlà nílẹ̀ yìí ó. Mo gbọ́ bọ́ba Fuji ṣe ń bọ́. Mo lọ gbọ́ bọ́ba Fuji ṣe ń bọ́. Àwa ṣáàlà nílẹ̀ yìí. wò mí máa wò mí o máa wò mí máa wò mí o máa wò mí come on Luke máa wò mí come on Luke máa wò mí come on Luke máa wò mí come on Luke máa wò mí come on Luke máa wò mí okay Luke máa wò mí máa wò mí o máa wò mí máa wò mí o máa wò mí máa wò mí o máa wò mí mo ní máa wò mí o máa wò mí ìgbà tó dé kù ló mẹyọ máa wò mí o máa wò mí. máa wò mí o ìgbà tó dé kó máa wò mí o máa wò mí o máa wò mí o ìgbà tó dé kó máa wò mí o máa wò mí o ọ̀rọ̀ yìí wà ní sálífù tó ṣe o. ẹ̀sìn burúkú ìyó lẹ́sìn. Yeah. affairs lọ́dọ̀ fọláṣadé àdùnní ọmọ alágàṣọ sọ̀yà níjẹ̀bú òde. Alabari Port Mixtape. Adùnní Ṣadé o. Alabari Port Mixtape. Ọmọ ń dára tù mí ayọ̀ káyọ̀dé. Ìyá wa, ayatollah gàdúrà sọ̀rọ̀ ya. ìjẹ̀bú mi kẹlẹ̀ ajágbálúra. DJ Max. ìyá dada lálùbá àríkà tó bá mọ lóríire. mọ́tàbọ̀ lọ́sàdé ìzíkà tù mí. Adùnní lápẹ́ mi ìyọ̀mọ̀ àràgà ẹ̀ṣọ́ sọ̀ọ́yà. àbúrò adé mi bù kọ́lá bẹ́ẹ̀ bí o bí lọ́ọ̀bà ọmọ tàràkà ṣó sọ̀yà swíìtì Bùkọ́lá aláṣẹ bukanzo interior decorator yóò ṣe ẹ̀gbọ́n mú ìwà mi ṣó sọ̀yà abukibuki yọ ọmọdé swíìtì Bùkọ́lá. àdùnní ẹni àfọláṣadé mọ́gàtọ́mọ́ mi ní àyàtòrí ọ̀mí bàtà láti wọ́n mi Azeez mi yẹn nílùú Canada mọ̀tàbáyọ̀ mi ní London àbálẹ̀ wá sílé. gbọ́dún gbèdé. adéyìnmí ká olókànlá àyìndé ògún bá rí wọn dá. if you wanna see bá rí wọn dá you gonna see wọn dá o. kọ́ni tó o fẹ́ kọ́ ṣàlàyé ẹ̀ka ayé gbọ́. gbogbo aláboyún ilé tí wọ́n ti wá ti sẹ̀ Béwé ṣe ń bọ̀ ó látọ́rí igi pẹ̀lú àṣẹ aláwùrà bí. Bí kò lára ẹ̀, gbogbo yìí lẹ máa bímọ yẹ. Agbóhùn ìyá pẹ̀lú ọmọ ẹ̀, gbogbo yìí lẹ máa bí wẹ́rẹ́. DJ Max, the king of James. lọ́jọ́ tọmọ tó ti dẹ́rù sọ́kọ̀ o. Alabari Port Alabari Port Big State. tó bá ti dénú ìyá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀tá níní. fààyè bẹ́ẹ̀. bálaboyún bayọ lókèrè tó bá rojú kókó ìbùnú ọmọ àdàmọ́ wọ́n ní ló rán níṣẹ́ o nígbà tó ń jẹ́ ẹgbàdùn ẹ̀ tàlẹ̀ tó wí fún. wọ́n lọ́ọ́ lọ́ọ́ come, come. See, eh, for your massive promotion, now we be your bonge people. Alaba report. How you go to reach us? Contact us on our WhatsApp number on 081 Alaba report. Alaba report. Alaba report. ṣe wá o kí má mọ sáré àwọn ọmọ mi ikú ọmọ ò dá o. ọlọ́run mà jọ̀wọ́ má fọ̀nà pàmílẹ̀kùn yàrá mi níbẹ̀. má fi jó wa ọlọ́run o mo bẹ̀ o má fi jó wa ọlọ́run o iná ọmọ ògùn ọ̀fọ̀ mà ní ọlọ́run o jọ̀wọ́ má fi ṣẹ̀ wá o kí má mọ sáré àwọn ọmọ mi ikú ọmọ ò ga o mo bẹ́ẹ̀ ni mo tó fún mi yá àbíbá máa bù máa bù bá mi jù mí bá ara mọ́tàlá yàrá sísan nọ́mbà fẹ́ bẹ́ẹ̀ kì í ṣe túláàsì o ẹbí ó ṣe mí rí ṣe báwọn ní ìròyìn o ẹnu ọlọ́fà nìkan ni mo tá má ti lè dùn ó ń bàjẹ́ lára ẹni wọ́mọ nìkan ni ó mọ bó ṣe ní ká tó sálábì kú àwàdà jìnnà ikú ọmọ kò dà mo mà ti wá iye àwọn ọmọ mi kí má má ti rọrùn wọn o. ìgbà ìgbà mi o ọmọ nìdùnnú òbí o ṣèbúdó láyọ̀ ìdí o má fi bà wá nínú o gbogbo ohun tó mú wá o dalẹ̀ kí má ṣe bẹ àgàn bọ́lọ́mọ bá ń pọ̀ mọ́ mo ti pè tèmi ọlọ́run tó yọ mí lọ́wọ́ ọ̀sán tẹ̀ wọ́n ẹ má ràn mọ́ mi níṣẹ́ àti dúpẹ́ ìyẹn torí iṣẹ́ ríran pẹ̀lú tá a ṣe ìgbìmọ̀ àkùkọ tí ó kọ ní ìlú lágbà àṣà òdìdè ní kékeré ẹ̀ má fọ̀fọ̀ ṣẹ̀mí òbí kú ọmọ ò dáa. again for your massive promotion now we be your ogbonge people. alaba report how you go take reach us contact us on our whatsapp number on 081 66 30 5120 alaba report alaba report mixtape. Strawberry Pot Mixtape. DJ Max, the king of DJs.